ṣe ti kú rí ẹ. èmi. no ẹ ń hùwà bí ẹni tó ti kú rí bí ìgbà tó jẹ́ wípé ayé tẹ kọ́kọ́ wá bóyá ọmọ ló pa yín tẹ ṣe ń kérora ọmọ kiri. ọmọ kérora o. Ah, èmi ọmọ fún yín ah, ẹ wá ìjọ tó dé ọlọ́ ẹ má ní èmi lára o. kí ló ṣe bí mami kí ni kí ni kí ni èbìtì burúkú ọmọ dáadáa yín ṣe ń bí. ta ló sọ yẹn. èmi mo sọ bẹ́ẹ̀ mami. kí ló ń sọ lẹ́nu òun jatọ ni. bó o dẹ ṣe má dìde lẹ́kú lọ́wọ́. kò lè dìde lẹ́kú lọ́wọ́. sórí ò bá fẹ́ kí àwọn tó wọ́n tọ́lá. lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọmọ mi ò tiẹ̀ lọ́rọ̀ báyìí. ẹ jàgò lọ́nà. kọ́kọ́ tí mo máa fi kọ́kọ́ mú àwùjẹ jáde ẹ̀jẹ̀ á pọn. ẹ fẹ́ ṣe kí ni. máa lu àwùjẹ bí ìgbà tí mo lu àgbọn jáde ni. ẹ fẹ́ bẹ́ẹ̀ mi láwùjẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọlá àwọn tó wà nílẹ̀ nǹkan kan ní sọ ire ire lájọ ẹ bá ra mi. ẹ̀mí ni pé tí o bá ṣe pé mo tètè blọ́ọ̀kì wọn bí mo ṣe blọ́ọ̀kì wọn yẹn wọ́n máa sí tán sí mi lára wọ́n máa da gbogbo itọ́ ẹnu wọn gbogbo bacteria ẹnu wọn wọ́n máa fọ́ gbogbo ẹ̀sìn mi lára for real. mọ́tọ́lá mọ́tọ́lá. what are you saying. calm down okay nisun tọ́lá. kí ni mo wọ ká lọ́rọ́rọ́. àwọn òbí mi ló ń bá sọ̀rọ̀. torí ọlọ́run tó bá lè bá àwọn òbí ẹ̀ wí èmi máa bá ẹ bá wọn wí. iṣẹ́ tí ìrẹsì bá ti wá ń pàkúta ṣé inú onírẹsì lèèyàn máa ti ń gbọ́ ni how would you say such things to your in-law. ẹ dúró ṣé ẹ máa ń fi pé bóyá ẹ̀yin nìkan lẹ mọ̀ọ́rọ́ sọ ni àwa náà mọ̀ọ́rọ́ sọ ṣẹ̀dẹ̀ wàrà wa tẹ̀ ń wò lórí dúró yìí awo gbọ́n kankan alùbọ́sà là wà a máa ń gba omijé gbígbóná lójú rúyìn. okun ṣe fẹ́ pa mí ni ogun nílé ogun níta ewu kan mo fẹ́ ṣẹ́nu gbogbo ẹ̀. mi aṣẹ́jú yìí ti ń pọ̀ ẹ́ aṣẹ́jú yìí ti ń pọ̀ ọlọ́run bá gbọ́ mo kàn ní kí n sáré ìtì yìí èmi bóun lálàáfíà mi ò gbádùn tó yẹn o. Ah, àtọ́ àbáwọ́ gbádùn lẹ́yìn lò ní gbádùn sí tó ti yẹ lọ́fẹ̀ẹ́ lọ́pọ̀ lọ́wọ́ àlẹ́ o bá mi ń lò má ń lò padà ni ọ̀gbọ́n bá gbọ́. Ah, ọlọ́run máa yọ o ọlọ́run máa yọ o n bá ti lóòkù èèyàn lọ́rùn ẹ̀mí má ti pa á tí n bá sì pa tọ́ba yìí èmi máa wà ń sẹ́yìn èmi máa wà ń sáré. sẹ́rí tọ́lọ̀ bá máa pa fọ́ṣọlá fún yín báyìí ṣe ti gbọ́n pa ta ta ta ta ta ta ala ń ta ta o bọ́lọ̀ ṣe máa ta fáṣọ. bọ́lọ̀ ọ̀dọ́ náà pẹ́ ọ̀nà pẹ́. ohun ọ̀bùsùn kò mọ̀ ń gbọ́ yẹn. ah àwọn ni o bó ṣe ń fún wa jẹ látàárọ̀ nìyẹn ah drama ṣẹlẹ̀ gan. you must be very stupid. ọmọtọ́lá ọmọtọ́lá eh, ṣé ṣé ò lọ́rọ̀ gbọ́ ni ṣebí ilé ọkọ ló lóun wá eh, ṣé bó ṣe máa gbé ilé ọkọ lélẹ̀. ẹ jọ eh, tí bá tiẹ̀ wá wálé ọkọ náà ṣé bí máa lọ gbé tẹ̀ kú ni. mo kí yorùbá máa sọ pé gbogbo nǹkan tójú bá rí kọ́ lẹ́nu máa ń sọ. àwọn yorùbá náà ló sọ pé àtòkèrè lolójú jíjìn ti mẹ́kọ ẹ̀sùn. wọ́n máa di a lọ sẹ́ẹ̀ tébù fọpọ̀ ẹ̀kú gẹ̀rù tó bá sẹ̀ tébù wá wá gbàbẹ̀ kú ah. tó bá sẹ̀ tébù ayé ẹ̀ máa bàjẹ́ tó bá sẹ̀ tébù iná máa jó ẹ. ẹ wo màmí ẹ má ṣèrà yín léṣe ẹ má para yín ẹ má ẹ wo èmi á sá ẹ má ẹ wo ẹ wo <laughs> màmí mi ò ráyè gbogbo ìta ìṣe o. yes ọbùnúlẹ́yàn bẹ́ẹ̀ ni mo bọ́ lọ́yọ̀ o ti tọ́wé ẹ́ sórí ọwọ́ mi ti kọrun máa fà á tu ni. ẹ ti ya wèrè wa. olórí burúkú ni ìyá ẹ. wọ́n ṣé wèrè wò ṣé wèrè wò ṣé wèrè wò. kí ló ṣẹlẹ̀ kí ló dé tó àti mọ́mí ẹ̀ṣọ́ra yìí lórogún nulẹ̀. tata tata tata tata tata lanta. and what's that supposed to mean. lo be frustrated mother. èmi ò ń ṣe ìyá ọkọ ìjọba ọkọ náà sọ èmi máa ń tiẹ̀ bàjẹ́ ni máa ń lu ayé ẹ̀yà ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé ẹ̀yà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Coming soon on Okiki Premium TV. I begin now. Oh, yeah, swallow it. Oh,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 but I still saw you frolicking with her in the lecture room. Frolicking? ọ̀rọ̀ kan ṣoṣo tó mọ̀ nìyẹn. mi ò ní ẹ bá fi ẹ sílẹ̀ mọ́ kó mi má bínú. kọ́lọ́ńgò ṣe kí ni kó ko mi ma binu ni ko forun We urgently need a heart valve uh, replacement surgery for her. For her? Coming soon on Okiki Premium TV. bá fẹ́ wọ́dọ̀ arìn bíi ti mọ́. àjàlá mọ̀ pín ló fi wò pé wọlé ayé báyé bá ṣe fẹ́ rí ọ̀dọ̀ wá olúwo ọ̀run o. òròmọdìyẹ ló pàṣà lẹ́jọ́ nínú igbó ṣùgbọ́n kò mọ̀ wípé ọ̀nà ọ̀run ni ọmọdé ń fi iná ṣeré ọmọdé ń fẹ̀yìn ọmọdé ò mọ̀ wípé kì í ṣọ̀rẹ́ ẹni ìwògbè tó wáyé wọ̀run lẹ́nìkan yín mú sí bàtà bàjá ọ̀rá ìkàlẹ̀. ẹ kọ́ yùn pamọ́ ẹ kó ṣègì dàájà ẹ wá ń kólẹ̀kẹ́ ìgbèrè bò àbá mi lémi. ẹ dá padà o. ẹ má bínú ìyá wa bàbá ló ní kí báwọn fún ẹ wo ẹ wo a ti lọ àwọn ọdún mọ o ẹ dẹkùn tó lọ ẹ dẹkùn tó lọ. ọba náà la yẹn sàánú mi. ọ̀dẹ́gbọ̀kẹ́ ẹ̀mí ló wá dé báyìí ah. kí ló dé ah. kí ló àfẹ́ yìí obìnrin mi ní sùúrù. wọ́n ní aláṣẹ tí mo wá gbà ẹni tó tọ́ sí kọ́ ni mo wá gbà fún wọ́n ní ìwọ kọ́ ló tọ́ sí òun mo wí o mo wí o. àwa wọ̀ ya àjà àjà jà. Ah! ẹ gbà mí o. onílé owó. màmá màlá dẹrù ẹ sì kàn á dùn joyè onílé owó. màmá màlá dẹrù ẹ sì kàn á yọ e. ẹ. onílé owó òrìgì ẹlẹ́wù ẹ̀ tù ó. orígi ṣèkìsà lọ́kùnrin. Ah! kí lè rẹ yìí ẹ wá ka ògbèrà ẹ wà fìyàwó mi rúbọ lójú gbogbo yìí ẹ sì lọ sùn ẹ fojú lóru o ẹ forí lóṣù ká ọmọ rere ọ̀sàyé wá o ìlú lọ sí yẹn àwọn àkàrẹ́ o gbogbo abiyamọ tó dúró tí orí kankan ṣe sí sí òyìn. Ah ikú tí ó pa o yóò pa gbá èyí tí ó pàgbé yóò pò rẹ̀ ọ̀pọ̀tọ́ ọlọ́mọ o ọ̀pọ̀tọ́ ọlọ́mọ o ọ̀pọ̀tọ́ ọlọ́mọ o ìwọ ló fọ́ká lọ́rọ̀ ìwọ ló fojú lọ́rọ̀ àìbodò ọmọ kù àìbátan ọmọ ga ẹ ẹ lẹ ṣe bẹ́ẹ̀ mọ mímí àti. ọkọ mi ọkọ lu apẹtù yìí àtọ́bà àtijọ́ yé bẹ́ẹ̀ òní ni wọ́n kó wọn nú ayanran mi. Dákúnláyè kí ló fún ọ ní ìdánilójú págbára rẹ ó lè kàn tó wíwọ. Ah, èmi ìwọ ìwọ èmi ìtàkùn tọ́tọ̀tọ̀ tẹ̀rín dádúró tọ́ ọ bá fẹ́ dùbù mi lójú ọ̀nà báyìí pé má kọjá ọ̀dẹ ni àkọlẹ̀bù sọ fẹ́fẹ́ mi rẹ kíkọ́ ọmọ sùn lọ́rùn yìí. báni sọ̀rùn òníkó òníkó òníkó èèwọ̀ èèwọ̀ bójú ni wọ́n fọ́ òun ẹlẹ́ni bóòlù àgàjà wọ́n fọ́ òun ẹlẹ́jì mo ní odò kọfà ah. odò kọfà ọ̀bàrà kan náà. dànù. àdàbàkà ló bọ́ ti jẹ́. káyì mọ káyì mọ níbo ta lolúwa rẹ̀ ta yan èmi ni èmi ìyá mi wúrà á ti tọ́lọ́ lọ ogun tọ́tọ́tọ́. bẹ́ẹ̀ ni ẹ̀kí lọ wá fẹ́. mo wá kógun jọ ni. kógun dà mí. bẹ́ẹ̀ ni lẹ́mi. Hmm. lọ́lẹ̀. ilẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ni ìràwọ̀ ẹ̀dá dọ̀ọ̀lẹ̀ kó súnkè ọjọ́ tí àwọn bá ṣubú lónìí ọjọ́ náà ló ṣègbè ọ̀ṣègbè lónìí. Ah! ṣubú ló yẹ kó kú. Ah! Ah! kú ọkọ ọwọ́ mi kú ọwọ́ mi ọwọ́ mi ọwọ́ mi ọwọ́ mi ọwọ́ mi yá lórí ọwọ́. kò ní yẹ ọ. bọ́kọ́ bá pẹ̀kú apá tọwọ́tọwọ́. kò ní yẹ ọ. báyìí tí bá pẹ̀kú apá tilẹ̀tilẹ̀ àjà tí ọ̀bọ mi ní ẹ̀kú. àbẹ̀wò ẹ̀gbọ́n mi hmm? ó yẹ kí ló yẹ tiẹ̀. àníṣúṣe dín kan òpin pẹ́pẹ́ sí òjò ọdún ní ààrẹ ẹ̀yìn ló rọ̀ ṣé yóò ní ń bọ́ ni wọ́n ní òkí kábíyèsí òpóyè èmi ní ọjẹ ẹ̀sẹ̀ yóò ní ń bọ́ ni àwírú òǹwírú kí ló bá fi yùn ṣe. mo fẹ́ lò wọ́n lóògùn ni mo fẹ́ gbé oògùn lára wọn ni. ọ̀dọ̀ oògùn lára mi mm-hmm. kí lẹ́sẹ̀ ni mo ṣe. èyí tá a ṣe yìí náà ni ẹnu yìí gbọ̀rọ̀. ọ̀dọ̀ oògùn lára ọ̀tún kábíyèsí kò pẹ́ mi tó bá rùn ah. Ah, ní ìsàlẹ̀ náà lóògùn ní ti àwọn ènìyàn jọba yọ kalẹ̀ ní hmm? ah, àgbọ̀wọ̀. ẹnìkan ò rìn nílẹ̀ máa o ẹ̀sìn ni ó máa gùn aládé ẹ̀sìn ni ó máa gùn òjì fìlù jí ẹ̀sìn ni ó máa gùn òjì farawé ẹ̀sìn ni ó. funfun ọ̀bì ọlọ́wẹ̀ orí adẹ́tù àbíwá pẹ̀lẹ́ mọ fọ̀rọ̀ tèmi lọ wẹ́rẹ́ wọ níṣẹ́. bọ́ọ̀lù oníjà ọmọkú ọmọkú bọ́ọ̀lù oníjà ọmọṣà ọmọṣà bọ́ọ̀lù oníjà ọmọrùn bá bá gbẹdọgbẹdọ èmi dé o kánnakánná orí omi ti dẹrù bẹ́ẹ̀ ogun hmm, hmm, hmm. jẹ́ ń gbọ́ràn jẹ́ ń gbọ́ràn. sórí pé o ya wèrè báwọn ìwọ ta ni ẹjọ́ ń sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí jẹnu rẹ ní bọ sọ̀rọ̀. ogun mi ni n bá sọ̀rọ̀. ta ni arábìnrin. abẹni ni bẹ́ẹ̀ ní ọmọ ọdún tí wọ́n ìbínú dá. ìwọ. ta ni wọ́n gan. Ah! ìwọ náà tó wá kọ. kẹmi bí mo ṣe dúró yìí hmm. kò bọ̀ lẹ́rù n ò tóbi hmm, hmm, ògùnjẹ gbọ́rọ̀ èmi èmi ni páàgùn ajífọ̀hún ní gbọ́ra gbìjì kánakáná orí omi tí dẹ́rù béèyàn. ìjàpá rẹ lóògùn ni òfin wòran díẹ̀. àmọ́ ah, lóògùn o ò ní. ògùn ò jẹ́ gbádùn ara mi o. kò sí tó ṣe fẹ́ mi o. arábìnrin mo rí tó di àmọ́ra. mo jì í ní bùbá mi ibi tí wọ́n bá sí mo wá rí i tó ń fodò kọjá tá ló fẹ́ lọ rè bájà. ètò yóò bẹ̀rẹ̀ nu bí wọn ò bá gan ọba adéwọ̀lú ni ọba adéwọ̀lú ó ti sẹ́pà táǹkù ẹ̀ tó sì kú ọ yọjú ọba adéwọ̀lú ó ti pagúnugún ayé rẹ̀ òtún gún mọ́ ó ti pàkàlàmà gún ayé rẹ̀ òtún rẹ̀. ṣé adéwọ̀lú mi ń bẹ àbí ìtọ́jọba lórí gbogbo wa ń lù yìí. ọba yín gangan ni tọ́jọba lórí yín. o lè bàjẹ́ o. ni wọ́n bàjẹ́. a ah, èmi lè mi ń jà fún o lè bàjẹ́ o. ọjọ́ pẹ́ jọ kú pọ̀ ni. a ah, ó pàdé èmi ọ̀nà mi rí ni. èmi ọmọ fún oní náà ni èyí kẹ́kẹ́ lè yan fíìsì àkọ́kọ́. tó lè dá mú ni. níwọ tani ọ iná tí ń pa tó kù fèéfèé. àwọn egúngún lóbìnrin lè ṣe. Hmm. àwọn gẹ̀lẹ̀dẹ̀ lóbìnrin lè mọ. bọ̀bìnrin fọ́jú kòrò òrò sì gbé. Hmm, ẹgbẹ́ ni ẹ sọ èmi ẹ sọ bí mi mo ti kú ọ̀ ló bí mo ti dà orí mi ò rẹ̀ yàn ẹ̀mí gángan lọ́rọ̀ ọkùn yọmọyọmọ mọ́mọ́ rò mọ́mọ́ fún mọ́mọ́ gbè. ọ̀gbẹ̀ jimá awo òjèrò hmm. kúkú mi kú làwọn olókùn hmm. kúkú mi kú làwọn ọlọ́sà ọlọ́run mi là dá hmm. ńgbọ̀tá àgbà yìí ká ó lérí wọ yà wọ́n láyà gbọ́ àyàtọ̀ ọlọ́dọ̀ rẹ̀ yànmùyànmù ifá àdóró akọwọjọ yànmùyànmù eh. àkèrè àbìtọ̀ yẹ̀rì eh. awọ abuké. bẹ́ẹ̀ni ẹ sọ ọkọ eh. mi lánàá lónìí òkè mọ̀ ẹ̀yin tó láyé o ẹ̀yin ìyá mi o ajírọ̀rí o ó yẹ fún mi o lákàyè o èmi lọ nílẹ̀ bẹ́ẹ̀. lákàyè o sì mọlẹ̀ olómi lẹ́fẹ̀ẹ́ jẹ̀wé ọ̀lásán lẹ́fẹ̀ẹ́ mọ̀ kí ni bàbá ra kí ni burúkú ìfẹ́ gbà kó ikú kú o. omi làbánu àgọ́dọ́gbọ̀ omi làbánu àgọ́dọ́gbọ̀ omi làbánu àgọ́dọ́gbọ̀ ibi wọ̀ ibi wọ̀ ibi ẹ̀rọ lóbìnrin sọ̀sọ̀ wọn sí hmm? ẹ̀rọ ti kú pẹ̀rọ̀ ẹ̀rọ ti pọ̀ lọ́wọ́ hmm. èmi lọ nàbọ̀ sí. mọ̀nà sí ọ. ikú ò palẹ̀ ilẹ̀ ni ó tẹ̀ àtẹ̀pẹ́ ọ̀rọ̀ tèmi ti dàtẹ̀pẹ́ orílẹ̀ kò síkú lójú mi ọ̀tá tu bó bá tà yìí tu òní tà mí tu. bẹ́ẹ̀ ni mo wí fún ọ o kò mí lọ́nà lónìí òkè mọ̀ ó tóbi wọ̀ lónìí ọtí tó tán lẹ́kẹ̀ẹ́ mọ̀lẹ́ o ti tà tu ọyá fún mi mi. Ah! tọ́n bá ti ń ta tu ni wọ́n máa yìn ọ́ mi ọ̀ mẹ́ni wọ́n mi fẹ́ tẹ́ ni mo ní wọn pọ̀ sẹ́ tó kú fẹ́fẹ́ bẹ́ẹ̀ mo wí fún. ibi wà rọ̀ wá o hmm. ibi ẹ̀rọ lóbìnrin sásọ sí hmm. omi là bá nu agodo gbó èmi ló yìnbọn lù omi ló fẹ́ tu jáde ẹ bẹ́ẹ̀ ni. ajíyọrin o ajígbàgbàdà wíwìwì kaná ló kọ́ náà kọ́ bọ́ bọ̀ ọ̀rọ̀ gbọ́n ọ̀gá. ikú pàjọ́dọ̀ ọ̀rọ̀ kíyàkíyà ẹlẹ́sùn bẹ́sùn dọ̀ ẹ̀mí là bá nu agodo gbó ó yá ju bọ́rọ̀ rẹ lẹ̀ bọ́mọdé bá sùn táwọn rẹ̀ bọ́ kọ́ṣẹ́ kọ́ṣẹ́ ti là kọ́ṣẹ́ ọ̀rọ̀ kété bá bẹ̀rẹ̀ sọ nílẹ̀ gbọ́ èyí ẹ̀wí ayé bá wí ilẹ̀ gbọ̀rún gbà àti pàpà ah! àwọn ọlọ́kọ̀ọ́dẹ o. Ah! Ah! rè yìí báyìí tá a lò báyìí o. ogun jù mí ebi ń tó ní ìṣe mo ti ṣe òun náà mo pa fún ọ yìí. kò ní ṣe gbélé ìbáyé mi nìkan ó sì ó lo nǹkan lára rẹ o. ẹ ń bá fojú dọba àwòwòwò mo sì fẹ́ lo nǹkan lára rẹ á wá gbélé ìbáyé. gbogbo aṣọ òdì sọ́ba kẹ́ ẹ̀ máa kú o. báàgù wọ̀lú wa tẹ́ ẹ bá ń bọ lẹ́yìn kẹ́ ẹ máa ká o ajífà gbọ̀dùn kan ọmọ ọlọ́kọ ọ̀dẹ ọkọ̀ jẹ́ ń gbádùn. Mm-hmm, báyé bá ṣe fẹ́ rí ọ̀dọ̀ wá olúwo mo ti fohùn orí forí mo ti fi tilẹ̀ fúnlẹ̀ mo ti fi tẹnu fẹ́nu àjòjì ọ̀ràn mọ́ wọlé ìwà mọ́ àjòjì ọ̀ràn ṣe pẹ̀lẹ́ ọmọdé ń fẹ́ yín lọ́mọdé ò mọ̀ wípé kì í ṣọ̀rẹ́ ẹni ìwògbè tó wáyé wọ̀run lẹ́nìkan yín mú sí Àjàlá mọ̀ pé ló ní ìwògbè ayé ìwògbè ìwògbè ìwògbè tó ròde pẹ̀lú ilé ìwògbé ìwògbé ìwògbé tọ́láyé pẹ̀lú ọ̀run. kànràjọ̀gbọ́n ní sáwọ inú igbó ìtàkùn gbọ̀rọ̀ láwo inú ọ̀dàn àṣà àwùjọ ìyẹn la. irú ọ̀rọ̀ ló ń rò wọnú ó sì wá ya àgbàdo ẹnu bí ẹran tẹnu bìrì ṣábí wọn ló sọ fún ẹ pé lẹ́yìn ẹbọ òun ètùtù ibi ò tún ṣẹlẹ̀ ńlẹ̀ mọ́. kábíyèsí o nígbà ẹbọ ò ti fún tètùtù ò sì gbà èmi ò bá ní ká wá lábọ oyún méje mi. ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dání dání ẹnu ẹ lọ́rùn àtàtà wò lọ́ọ́ tọ́ lẹ́nu òun wò lọ́ọ́ tọ́ lẹ́nu <laughs> ah, ìgbà wo ni ẹ̀ sí làákàyè kankan ni ìyàwó rẹ̀ ò sí mọ́ yín àbí àbúrò rẹ tó bá lóyún ó kàn wá sàfin ká ó ṣe tutù ìlú kí ló lè bá tùbà kó lè tùṣẹ. èmi bò ẹ̀yin tẹ́ ẹ gbùgbàdú ọ̀ràn ilé ìpadà yàbámọ̀ rẹ̀ jẹ́ ǹjẹ́ tẹ́ bá ní òfin yá àti ẹsẹ̀ tutù tó yẹ kó o kọ̀ torí owó kò lè tàdú. òótọ́ orí kò dé o kèǹgbè ìyẹ̀sẹ́nu dúdú mọ́sọ̀rùn dúdú abọ́kùnrin gbangba ń tilé olùfẹ́ bá bọ̀ wá sílé ayé àtùfọ́kùnrin kọ̀ọ̀kọ̀ ó ń tilé olùfẹ́ bá bọ̀ wá sílé ayé. Hmm ẹ̀yin olóyè bá a bá sàbẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ní ọmọ fi lélẹ̀ o ọ̀làdùnjoyè ní fámú o ifá òun adéwọ̀lú o. àwo. ǹjẹ́ o. ṣé ẹ rí náà ṣe ń fojú yín rí náà ẹ sì ń wo ohun tí fáwí ẹ á ṣe ń sọ̀rọ̀ yìí àwọn àti àfolówó lẹ̀ tá a fakùsẹ̀ jọba ibi tójú láde yìí. alẹ́ tí ọ̀sọ̀ gbódìlé tí ọ̀sọ̀ àtàndọ́jà tí ọ̀sọ̀ gbẹ́dìgboro irú ọba bẹ́ẹ̀ làwọn fẹ́. táwọn ọmọ gbádùn yẹn bí àwọn ọba bì kan yàtọ̀ fẹ́ bí àmọ́ rẹ̀ àjẹ táàbì joyè ńgbà kúṣẹ̀ bá dórí ọba na ló ní rí àta yóò àjẹ yóò yín àta ibùn táwọn àfẹ́ nù. ewu ń bẹ lóko lóńgẹ o. pa ewu lóńgẹ lóńgẹ fúnra a pé ewu ni ewu lóńgẹ gan gbádùn ara la sọ yín ẹ pawó dà ntàwọn àfẹ́ nìkẹ́ ẹ bá àfẹ́ ntàwọn àfẹ́ nìkẹ́ ẹ jẹ́ balógun ọ̀dẹ asọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. èrò tèmi ò tiẹ̀ papọ̀ mọ́ èyí tẹ̀yìn sọ èmi wò pé tá a bá mú ẹni tí fáwọn mú tá a bá fi joyè ta la fẹ́ rán lọ inú igbó tí ó rè bá wa wá láṣẹ wa. ọ̀sán ti já ọ̀run ti dọ̀pá. ọmọ ọba adéwọ̀lú orí rẹ̀ o àti ifá ifá ti sọ ìwọ ni nígbà tí fásitì mú ọ mọ̀ pé bọ́ba bá ti gbéṣẹ̀ aláṣẹ náà máa tẹ̀lé ni ẹni ìwú tí ó bá sì jọba ńlẹ̀ yìí ó ti gbà pé dandan ni kí ó lọ wá aláṣẹ rí ó sì gbé wọ̀lú torí náà ibi tó kù sí ní ìṣẹ́ ni pé kó lọ wá aláṣẹ bàbá aláṣẹ àlejò hmm, bá wọ. ọmọọba adéwọlú ẹ fọkàn balẹ̀ ẹ lọ rè ẹ bọ̀ rè ẹni ifá bá ti mú nira láṣẹ àyún rè àbọ̀ rè fọ́nká ààrẹ balẹ̀. ọmọ ọba bọ́mọdé bá mọ̀ọ́sẹ̀ lọ wọn. a ní ó ṣe. bàgbàlagbà bá mọ̀ọ́sẹ̀ lọ wọn á pé ó ṣe gbogbo àdúrà tí a ti ṣe fún ọ yìí yóò mọ ọ la ẹ kọ́ ọmọ ṣàfihàn lóko ọwọ́ ìpẹ́nsà kékeré ó ti yá ó ti yá ó ti yá. ẹ bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá mi ẹ mọ̀ rí ẹ bá o èmi náà mọ̀ mo mọ̀ pé tá a bá rí tàgìrì àyà bẹ́ẹ̀lẹ̀ nù o ti bẹ́ẹ̀ ẹ ṣe o ẹ ṣe mo kí ẹ ṣe o èmi ti mọ̀ kójú ẹ̀sìn yín tó súngbà náà àsúrọ̀ ni ayé mi wàyí ìwọ ló tẹ̀yìn gbèrú mi àṣẹ ifá ò béèrè ẹbọ ìwọ ló béèrè ètùtù. dàpọ̀ bẹ́ẹ̀ ni níbo lẹ ti gbọ́ pé ifá sọ pé káfọ́ dídí èèyàn rúbọ wọn kàn mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ ni bọ́yọ̀ kan èèyàn ọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀ náà kókókó ló lé bí òkúta ẹ̀yin ọ̀daràn mọ́ràn yìí. wo bí ọ̀tẹ̀ yìí ló mẹ́ni tí wọ́n ń pè ní ọ̀pá ọgbọ yìí ń jẹ kó parẹ́ máyé lójú. ẹyẹ sọ ìbá èmi àwọn lànà ojú mi kọ ojú ẹfun rí blọọsì bí oṣù rí burúkú àtọ̀sátòru èlú ìbàjẹ́. pàágùn àbúrò mi. ẹ̀gbọ́n hmm? mi. kíní kan kọ mí lóminú àtomi òde. Hmm àtàrí náà ló ń jẹ lọ. ata àtàrí náà ni. n ò lè jẹ bó ṣe ń jẹ hùn. ń dùn lẹ́nu èmi o. sáà máa gbọ́rọ̀ mi. ọ̀rọ̀ kan tiẹ̀ sí ń kọ mí lóminú ṣé ojú ò ní tì mí fún nǹkan tí mo pè ọ́ fún báyìí ṣé ṣé yóò sì rí bá a ṣe ń fẹ́ báyìí. bíi ti bó. gómọdé èèyàn rẹ nìkan mọ̀mọ́ pé kò á tán di olúwa ẹni. ẹ̀gbọ́n mi mo ṣoògùn àìkú fún yín ẹgbẹ́ òṣìṣẹ́ sẹ́yìn ti kú rí ni eh. ẹ ṣe kú ná. yóò kú èso ọ̀rọ̀ náà ah. bàbá eh, ní eh, kò yé mi. ẹ̀gbọ́n mi tẹ́ ẹ̀ bá gbà mí gbọ́ ẹ̀ bá ti rán ni sí mi o. kì í ṣe pé ń gbọ́ gbọ́. Ah, ẹ̀gbọ́n mi ìtọ̀yẹ ọjọ́ yín lójú. ẹ mọ̀mọ́ jẹ́ ń béèrè ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀ nílé ìsan lọ́wọ́ ìlú yìí ìtàn wọn jọ yín lójú nítọ̀tọ̀ jẹ́ pé tí mo bá parí iṣẹ́ tó yẹ kí n parí tán gbogbo ọ̀n tí ẹ tọ̀ ìtọ̀tẹ́ rí gbogbo ọ̀n tí ẹ tọ̀ wọ́n máa tọ̀ kí ni ah, ah. ìlédìí báyìí ni wọ́n fi máa lédìí wọn kì. paago paago wọn jẹ àṣẹ báwọn Eh, abọ́lọ́wọ́ gbọ́mọgbọ́mọ ó tún sọ̀lú dèlú àtọ̀ lẹ́nu hmm, wọ́n má jẹ́ lu yìí ó dìlú àtọ̀ ẹ̀gbọ́n mi mi bóbìnrin yóò tọ̀ ń bẹ́ẹ̀. wọ́n hmm, ti ẹ̀jẹ̀ rí rẹ ná wọ́n mọ̀ pé ìwọ tó o ṣe tí tó bẹ́ẹ̀ nígbà tí ọlọ́run bá ní kí eh, ajú ọgbà ó ṣe tí wọn fi ní tọ̀lé mọ́. Ah, ẹ̀gbọ́n mi kò lè rí bẹ́ẹ̀ o nítòògùn mi béèrè ni mo fún o. Eh, mo mọ̀ ọ́ padà sọ fún oògùn pé oògùn má jẹ́ wọn tọ̀ mọ́. Ah. oògùn fún mi lẹ̀ wọ́n jẹ́ wọ́n tọ̀ mọ́ wọ́n jẹ́ rí rẹ̀. ṣé oògùn tí ní àbọ̀ oògùn tèmi. oògùn wa náà ni. ẹ̀gbọ́n mi. oògùn jẹ́ ń gbọ́ràn jẹ́ ń gbọ́ràn. oògùn ọ̀fẹ́ tí wọ́n tọ̀ mọ́ nù. ẹ̀gbọ́n mi ṣé oògùn tí ní àbí tọ̀dọ̀ tèmi. oògùn wa náà ni. ẹ̀gbọ́n mi ẹ má sọ̀rọ̀ sí àbí o èmi lè má sọ̀rọ̀ sí àbí o ah, àní tí oògùn mi ń béèrè la fún ah, ẹ ṣe sá ẹ̀gbọ́n mi ẹ gbàgbé ọ̀rọ̀ o ẹni tí ó tọ̀ tọ̀ o kódà wọ́n máa fi lédi lédi wọn kì í ni o wọ́n tọ̀ o àmọ́gun ọ̀sẹ̀ ẹ̀gbọ́n mi ẹ sì ń ṣe bíi pé ẹ ẹ mọ̀ ẹ mọ̀ bí ẹ ti bí mi. kí láwọn àṣeṣe ní tọ̀lé tọ̀lé ah. tó fẹ́ fi mí ṣẹ̀sìn lọ́dọ̀ àwọn olóyè àti gbogbo ìlú nù o bígbà tí mo fà náwó ká náwó wọn ni orí wọn ní kójú ọfọ kétí odi kálàáfíà ọmọ kúrò lára kálàáfíà wo lọ́wọ́. kálàáfíà tèmi ò náà tó. a kò tó. ẹ̀gbọ́n mi táwọn olóyè kankan bá ń sọ̀rọ̀ sí ẹ̀nà kàṣẹ apán ni. apán ah. ni. ọ̀rọ̀ àgbà tí ilé ìgbà sẹ̀mí tá a pa kí ilé ìpa iṣẹ́ mi tá a pa kí ilé iṣẹ́ mi tá a pa nígbà tá a bá pa gbogbo àwọn olóyè tó kè mí nìkan sára wà ní fún wọn pé mi ni mò ń pa wọn. Ah, òótọ́ ọ̀rọ̀ lẹ sọ èmi ò rọ́ lọ bá wọn òótọ́ ọ̀rọ̀ ni. ó papọ̀ mọ́tò onítọ̀hún káwọn èèyàn mọ́tò. ní ẹ̀rọ sọ tonítọ̀hún àmọ́ tó ní pápá yẹn èmi ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ pé kò ní dá kó sẹ́yìn nìkan láàfin ọba. Ah, ah, eh, ògùn ni kèsì mi náà ògùn ni bíbí làbẹ́ ìmí ìtàn ibi làbí sọ̀sọ̀ mo di. èmi kọ́ ogun ní ogun ní ogun ìgbògbòrá ìlà ìṣòrókò ogun ní gbẹ̀ndù ogun yìí dẹ́kun jẹ́ ń gbọ́ràn. ìyá ọgbọ́ràn má jáwọ́ èèyàn tọ̀ lé. ẹ gbàgbé bí ẹ ti bí àná. ogun yìí dẹ́kun jẹ́ ń gbọ́ràn ẹgbẹ́ ni mo bá sọ̀rọ̀ ògbé gògbélá ilá ṣolóko ògúnlù gbẹ̀ndù gbẹ̀ndù kámúlájẹ pa àgùnwé nípa àgùndàgbà. páàgùn hmm. ọkùnrin ogun ó ní àrò pé òun lè pàgọ́ tó ṣe bí eré bí eré tó kọ́lé alárinrin. iṣẹ́ ẹ̀rù mi pin ni. kí mọ̀ sí báwọn ṣe pé àròyìn pin náà ọkàn jẹ́ pé gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀ nínú ìlú wa ni àmọ́ pẹ́tura ò ní pẹ́ tí èèbá wa ọjọ́ wa lójú pọ̀. ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ lọ́gbọ́n ni ọ̀rọ̀ tó sọ ń dàbí pé ń sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ní í sọ. bá a bá sọ gómìnà ọ̀sẹ̀ ẹ̀jà jìnnà a sọ pé rọ o pẹ̀lú tó o ṣe fún wa nílùú. ògùnjẹ́ gbọ́ràn jẹ́ gbọ́ràn àwọn èyí ìṣọ̀tá mi ọ̀rẹ́ mi. ìṣọ̀tá o ọ̀rẹ́ mi o kí o láti sọ̀rọ̀ àsọ̀rọ̀ tó yẹ kí ká nílùú yìí ẹgbẹ́ ẹ̀ gan lójókòó yìí ǹjẹ́ olóòtú sọ̀rọ̀ owó oorun tí ń sọ̀rọ̀ ẹnu yọ̀ọ́ta ìlàdìgbò ti dé. Ah, ẹ̀yin lẹ lè sanwó ilé ẹ bá sanwó ni ṣé mo ní òun lè jà ni ṣé òun lè jagun ni. bàbá olóye ìyálóde ẹ á túbọ̀ sùn tẹ́ forí léṣù ká dáadáa tẹ́ ẹ bá ti lè ṣe ntọ́tọ́ o. ntọ́tọ́ wo ló tún béèrè ìbí ńgbà tó dé ani aníkojú agbowó iṣẹ́ wa kí gbogbo ohun ti ń ràn tán ó ní kẹrẹ ẹ má béèrè kankan àìkáàká ẹ má béèrè kankan. nígbà táwọn oògùn mi ò tí ì pé ń gbowó ń kọ́. sọ̀rọ̀ rẹ o ọ̀rẹ́ wa fọkàn ara rẹ balẹ̀ n tá à fún ọ tó lérò ni kódà ká pé o ní owó lọ́wọ́ ló fi ṣe a ń kọ́lé fún ọ bẹ́ẹ̀ni. ìlú ti kọ́lé fún ọ. ẹ kọ́lé fún mi. bẹ́ẹ̀ni. ilé ìtẹ̀wé gẹ́gẹ́. bẹ́ẹ̀ni. ẹ dákun láyè ṣé dáa tó tẹ̀gbọ́n mi àbọ̀ dáa ju tẹ̀gbọ́n mi lọ. ẹgbẹ́ náà kọ́lé ọ́sà kọ́ náà ni wọ́n ń bọ̀ bá rí ó ríran o ṣé lè lọ́kọ́ yìí. àbí jù yìí lọ ẹ ṣeun àwọn ẹ̀wò obìnrin jẹ mí yà ìyá obìnrin jẹ mí. ṣé lógúnlógún lẹ́fẹ̀ẹ́ ni àbí lọ́gbọ̀nlọ́gbọ̀n. olóògbé ọmọ ìmẹ́rin lọ́fẹ́ ni àbí kẹta àbí kejì àbí ẹlẹ́yọ kankan tí ò tiẹ̀. àbọ̀ sọ̀rọ̀. èwo lọ fẹ́. bẹ́ẹ̀ tí ń ka yìí náà kẹjọ máa ṣe mí kánìkánìkánì eh. ẹyẹ fún mi ní ìtọ́ba wù yìí. Ah. kò sí èso ò lè fi gbá fún. ìṣàyàn wọn. Ah, àyàn ìyàwó ló ń ṣe tó ń bẹ yín kẹ tó ń dún bí ọ̀wà wà. Ah. Hmm? tí ìbá ṣe pé èèpẹ̀ bínú ni bá pò ń ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ lárí ni wọ́n sọ̀rọ̀ omi fún ọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́ ń bẹ́yìn kẹ lọ́ ń dún bí ọ̀wà wà lọ́ ń kọ bí àbùkọ́ torí obìnrin ọ̀dà bọ́ ọba wa gba ilé ọ̀hún tán tí wọ́n fún ọ lómi ọ̀hún ṣé owó kọ́ lè ra ń jẹ lè ra gbogbo nǹkan tóbìnrin owó tí ó tí ó béèrè àbí bóbìnrin bá béèrè owó ọmọ ọ̀tún máa lọ ọ̀dọ̀ wọn pé tó wọn tún ní kí wọn kí ni wá ògùrò ìyá fi ṣáájú. owó kọ́ ló fi ṣe nǹkan mi rémere. ẹ̀gbọ́n mi ni. ọwọ́ mẹ́mẹ́ ọwọ́ mẹ́mẹ́ ẹgbẹ́ mi o wọ́n ní wọ́n ń bẹ̀ ń bẹ̀ o. lọ́wọ́ apara rẹ sílẹ̀ ni ló ń lọ ń lọ ló ń jákọ́lọ̀ jákọ́lọ̀ ló ń. báyìí ni wọ́n tún béèrè tó nǹkan mi ìdọ̀bà fẹ́ kílò. ẹgbẹ́ mi ṣé ìṣe ìlera mi ni ẹ dákun láì ṣé ẹ fẹ́ kí wọ́n gbé orí orí wọn kí ẹ gbé fún mi ni ilé tí ẹ kọ́ fún mi ṣé kìí sórí ilẹ̀ ní ẹ̀kọ́ sí ni. àdúgbò lásán nù kìí ṣèlú. bàbá mi wá nílé mi dájú lé yín lọ. ó dájú lọ. bùnmi lẹ́nà oògùn jẹ́ ń gbọ́nà jẹ́ ń gbọ́nà àwọn èyí ìṣọ̀tà ìmọ̀ rẹ̀ mi. ìwọ lọ́sọ̀ fún oògùn pọ́lẹ̀ rẹ ni wọ́n gbọ́rọ̀ fún oògùn lẹ́nu wọn báyìí ẹnu ẹ̀ lájọ wa. ẹ dákun ẹ gbọ́ ṣáìsọ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ la mọ̀ ọ̀rẹ́ la mọ̀ àwọn ọjà mọ̀ ọ̀rẹ́ la mọ̀. ọ̀gá mi tí inú òde tí pàdé ọmọ ni. ogun ni ogun ogun ni. bíbó wọn la pé ìyániwúrà ló ń kógun bọ̀ wá lù ú kódà wọn la pé àwọn ọmọ ogun ẹ̀yìn ẹ̀ wọ́n lé lẹ́gbẹ̀rún kábíyèsí. ẹ ó sì á jẹ́ tèmi ilé pàgùn bẹ́ẹ̀ ẹ lọ ilé balógun bẹ́ẹ̀ ẹ yà ó sì á gbogbo ìròyìn bí ogun bí ogun lẹ́kọ̀ọ́ mú wá láàfin. kábíyèsí ní ti máa ṣẹlẹ̀ ń lù a gbọ́dọ̀ jẹ́ kí ọba gbọ́ olórí ìlú náà lọ gbọ́dọ̀ mọ ti ń lọ lù kábíyèsí ìdílé ìtakùn abáyín dákun ẹ dákun ẹ mọ́ ṣàfihàn gbogbo bí ẹ bá jẹ kẹ́ kógun lọ ni ẹ kógun lọ ẹ lọ ilé páàmù ní ìsìn ní ìsìn kẹ́ lọ ilé balógun ẹ ní wọn ah ṣe ní wọn tó kátó jáde tí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kẹkẹ náà ni wẹrẹwẹrẹ ni. kábíyèsí ẹ lọ ẹ lọ ẹ lọ ìlànà ìdájà dogun ìlànà ìdájà dogun. ẹ̀ ń so. ọyọ ọyọ ọyọ lọ polówó yẹ ká fún mi. gbogbo ẹ gbogbo ẹ náà ọba ni ọba ni ẹ wá pa mí ẹ kúkú pa mí ṣé ẹ fẹ́ pa mí ni ṣé ẹ fẹ́ pa mí ni. ẹni mọ́ọ̀kù ẹni kò mọ̀ èmi má kọjú ọládẹ́njà. kí ni mo ṣe fún yín. ìjọ tí n bá tún pàdé ẹ ikú pa ẹ. mo mọ̀ ẹ́ mo mọ̀ pé olóògùn ó lágbára ó ní anything but you see sometimes agbára tó ń wo yẹn ọgbọ́n máa ń jù lọ. ọmọ yín ó ń ja olè ẹ ò dé sọ fún. tẹnu ẹ sọhùn jọ tí ò bá jalè kí ló fẹ́ máa ṣe. dábàá mọ́rí ẹ̀ gbówó erin ni. máa ń kó èrè bọ̀ àlọ́gbà pé ṣé káwọ́ pariwo tó dànù. Jibas! Ó ṣe wá jásìkò tó wó dé tó yẹ kí gbádùn ọkọ mi ní àdùn ni wá fìkan gbà kan ní ọwọ́ mi. Bílàdà yìí bá lu kí àbẹ́ kù ní. Kí ló ṣẹlẹ̀? Mo mú bọ̀bọ̀ yẹn lọ. Nísìnyí báyìí ó dẹ̀ disappear. Ìrókò ti sọ̀rọ̀, ó lóun fẹ́ wo. Tó bá dẹ̀ wo èmi àtẹ́mọ̀ kébi tó bá wó sí ó máa bá a ṣé ìwọ ti gbàgbé bó ṣe dénú ẹgbẹ́ yìí. ikú mà nìyẹn. àpò ah, ah, ló kò bẹ́ẹ̀. kí ni nǹkan tó ṣe é kí ló gbé sọ́wọ́ tó ń ju ẹ tó fi jolẹ̀. wọ́n ń fi torí gbígbó pàjá o wọ́n dẹ̀ kí n fi torí kíkàn pàgbò bẹ́ẹ̀ sì ni wọ́n kì í fi torí wèrèwèrè pò púpọ̀. bá a lọ mú ọ̀daràn láti ta wọn kò lọ lọ ṣiṣẹ́ yẹn wọn lọ ṣiṣẹ́ yẹn wá wá hàn lóba ẹni lọ́wọ́ àdìgbọ́dà ẹ jẹrẹ. ọpẹ́ lọpẹ́ wà níbi ní gáràjì wọ́n ti pátán díẹ̀ ló kù wọ́n ti kí táyà bọ̀ lọ́rùn báyìí. torí èyí tó bá rí yín tẹ́ múra báyìí ẹ tẹ́ wo bàtà tẹ́ wo gbogbo ẹ̀ tẹ́ dé kápítì gbogbo ẹ̀ dùn yàrá yín tẹ́ dùn wò wọn ò ní mú ọ wípé òun ìwà òṣìṣẹ́ ìwà jáde jàti ni ẹ̀ ń bá kiri. ọlásùnkànmí kò gbọdọ̀ kọjú ìbọn sí mákànjú ọlá tó jábòrò ẹ̀. ẹ wọ akọjú àtòun àtàwọn alátìlẹ́yìn ẹ̀ tó sọ̀pọ̀tẹ̀ ìjọ tí bá rí tó bá cross path mi lẹ́yìn eléyìí máa mú o ọwọ́ bá. àbúrò ẹ. nǹkan ṣọmọ yín. Ah! wáńdé ó ṣe yìí tán. mo ṣe tán. Coming soon on Okiki Premium TV. Báàgùn! Báàgùn! Báàgùn jáde sí à! Ah, àwa ni o ẹ wo owó ọ̀rá yẹ o. ẹ kìlọ̀ fàlànà àwa ni àwọn olóyè. kó má ṣe gorí èṣù. ẹ̀yin wo lẹ́yìn olóyè. báàgùn àwa ni àwa ni. Ah, ah, má bínú dákunjọ wàhálà ti bá lù. ṣáàfì ariwo wọlé lè lórí. ebi bẹ́ẹ̀ kọ́ ogun ti wọ̀lú omi ti tẹ̀ ìwọ̀gbìn lẹ́nu ogun ti wọ̀lú ọ̀gbọ́n ògbọ́n. ogun èwo ṣé ìta ti ṣe àbọ̀gbọ̀ èmi. rárá omi tún ní ogun tó tó bọ́ ìbẹ̀sẹ̀ ló ni. ṣáfi ogun ṣe ẹ̀yìn ni. darí nu o darí nu o. èmi ò wá lè ráàyè báyìí o. àìwá alẹ́ ni musa máa ì pọn àti ní táṣe sí. kò sẹ́ni ní musa báyìí. àwọn adakùnjọ torí ọlọ́run jọ jọ wà fàlájọ bí mo fi. èmi ń ṣe nǹkan tó tóbi fún mi o. kí ló ń ṣe. mo ń bóbìnrin mi sùn lọ. mo ń bóbìnrin sùn lọ́sàn-án gan àyè ah, onímọ̀ ìbóbìnrin ẹni sùn. nígbà tí èsè tí yín mò ń ṣe. èké eh, ló wá fẹ́ kásẹ̀ báyìí. Eh, ìgbà tó bá wù yín lẹ́nu ṣe tí kì í yí ìṣòbìnrin yín mọ̀ bá sùn bàbá olóye. ẹ bá sìkò tó bá wù yín lẹ́ ṣe tí ọ̀sán kan lèmi ṣe tí. ẹyin eh, wá dákun jọ n ti bẹ lára iná ń ju alábẹ́ aṣọ bá a ti dúró yìí dákun jọ torí ìtọ́ lọ́hùn dákun jọ. èmi ò lè ráàyè o. Ah. ẹ dákun láyé ńgbà tẹ ẹ dé ń báyìí ṣé rí àwọn ológun kí wọ́n kó bọ̀dá ni kí wọ́n dojú ìbọn kọ lé mi. rárá o rárá o. ẹ wọ òwe mi wálé kí n tèmi. ìwọ náà ni ẹ wá wá ẹmu pé ntọ́ bá ti kàlù kàn ọ́. ntọ́ bá kàlù kàn mí. ẹ tó bá jẹ́ pé lóòótọ́ ntọ́ kàlù kàn mí ntọ́ kàn mí lọ́wọ́ báyìí báyìí kí lu dúró ni o ẹ kí ló dúró èmi ò parí ntí kí ló dúró kí yẹ ìwọ ọrùn wa dẹkùn dọ torí ọlọ. ogun àdàkùn. ẹ sọ fún kábíyèsí ògbìn ìgùngbìn láyé láṣọ olóko ògùn lù gbẹ̀ndù gbẹ̀ndù kò jẹ́ ń gbọ́ràn kò jẹ́ ń gbọ́ràn kámú náà jẹ kámú ògùn wèmí páàgùn dàgbà ẹ pé mo ní ẹ sọ fún bàbá kábíyèsí pé mò ń bóbìnrin mi sùn lọ o tí mo bá tọra dáadáa tí ara mi sílẹ̀ mo bọ ajagun. kí ni tẹ bá sọ fún mi bàbá kí ni ìṣẹ̀lẹ̀. ẹ ah. lọ́ọ́ bí tí mo rẹ yín. páàgùn. àwọn àjòjòjòjò tí èsì pọ̀ fẹ́ wọ má wọ tòbí rẹ o kí ló ń ṣe yìí kí ló ń wọ tòbí fún ah, jà parí níta fẹ́ ṣe. kí là ń parí kí là ń parí ṣe bẹ́ẹ̀ ìlú ni kábíyèsí náà yàn sí ewu ẹ lọ bá àwọn eré pásítọ̀ ń bọ́ káàkiri ìlú ni. Ah. ẹ̀yin sì dúró ń bẹ̀ ṣé wọlé kájọ wá ṣe ń gbà náà àbọ̀rí yìí burú ni ẹ ẹ bẹ́ẹ̀ lọ. kí n kalẹ̀ kan kémi ọ̀kalẹ̀ kan ọ̀dà kí n tó sunké ìwọ náà kàn. olójo ìní ti lójo ju. a ti lọ jàre. nígbà kábíyèsí wa rán mi iṣẹ́ tèmi wá ń ṣiṣẹ́ tójú ti kábíyèsí lọ ń kọ́. tá a bá parí tá a bá parí ní ìlọ́ba kábíyèsí. wálé mi ẹ sì ló dáwọn olóyún pọ̀. ara ni ẹ bá ẹ lémi ọba parí kiri kan bá parí ẹ lọ kìíní ìjọ ẹ ti kúndùn rẹ gbé lọ́nà ibi náà lẹ́ẹ̀dẹ̀ bá mi. ṣé nǹkan ń ni ṣé kò dùn mọ́ wọ ṣé kò dùn mọ́ wẹ̀rọ. yóò dùn mọ́ mi sùn. ogun ogun jẹ́ ń gbádùn jẹ́ ń gbọ́ràn mo fẹ́ dá ṣe ni jẹ́ ń dá nǹkan mi ṣe. ẹ yà wá dá ṣe ni o. mo fẹ́ dá ṣe ni. sẹ́yìn ni kí n kọ wá. kọ̀ látẹ̀yìn náà ìjà tiẹ̀ parí ìta máa bọ̀ rọra kí ni. èmi ló ṣe ń dá ìpariwo lójúde mi. Ọbalógun Ọbalógun dáadáa kẹ má sọ̀rọ̀ o gbàgede àfin náà ni so. Balógun wo mo kọjá yẹrẹ o má gun gire kọjá wẹ́ kọ́mọ́bà kọ́mọ́bà tí a lọ ta lọ. bùyẹ́ bù wò ó gbé o bá dà ọkọ̀ ògùn kọ́ lára yín èyá ni ẹ wo ẹ lè jẹ́ ju bọ́kán náà àbí. bẹ́ẹ̀ni ẹ lè jọjọ jọ ọ̀rọ̀ jọba yín délẹ̀ táwọn yín níṣẹ́ irúta ìlẹ̀ ìfitamọ́ jẹ èmi kò burú ẹ sọ láàfin ọ̀hún ẹ sọ ẹ ti bá àwọn ọmọ alágẹnu lórí ewé ni àbí ẹ mú ọ̀rọ̀ kìgbà lálẹ́ odò ọmọ bàtọ́ dasọ̀ borí tí ì ẹ máa fẹ́ fẹ́ kẹ́ ẹ tó mú mu ẹyin. ẹ̀yin olóyún àbàyè jáwọ́ yìí ẹ̀yin àgbà àyà yìí wọ́n ṣe ìlú báṣubàṣu ẹ pé ọmọ yín gbọ́dọ̀ fún mi nílẹ̀ ẹ̀kọ́ ó gé orí kúrò lọ́rùn yìí. adéwọ̀lù àfìgbà tí wọn ọmọkùnrin fi ti ẹ bá mi sórí pé ó ti bà tèmi jẹ́ báyìí ìwọ ọmọkùnrin mọ̀ ti bà tèmi jẹ́ ojú kẹpẹ ojú kẹrẹ mi nìyá ni wúrà mu lọ ẹ̀ mo sì kékeré mọ yányányán mo wí fún ọ mo ní ọgbádé fọládé kó o fòye ẹlẹ́fọ̀ lóye onídandan láàfin tó o bá jọba. olówó orí mi ẹ mọ́ sí mi gbọ́ o èyí sọ pé kó ọlá ò èyí sì ní ẹ mọ́ joyè ilé àwọn bàbá yín. Mm-hmm àmọ́ ẹ tún mọ̀ rántí pé ipò ọlá léwu kátẹ̀wá ní fálọ́yàn yìí ni pé ẹ wá jọba ìbámọ̀ dùn kìí ṣe fálọ́mù yín àwọn olóyè ní ẹ fẹ́ yín lóyè ní ẹ pé ẹ jọba nítorí pé ẹ mọ̀ ń bò wọ́n lówó ẹ bá gbé ọ̀rọ̀ mi yẹ̀ wò gbálẹ̀ mi aya mi ò hmm. ṣe gbogbo tó sọ ló yé mi pátá ibi tó sọ̀rọ̀ dé ó yé mi kọjá abẹ́hùn ọ̀gbọ́ bó tilẹ̀ jẹ́ pé èmi ọmọ pé Ifá kó níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé àwọn olóyè ni wọ́n fẹ́ mi àmọ́ èèyàn gbowó àlè kò ní gène ṣàǹṣó. mo ti ta ààbọ̀ yìí lé bóde mọ́. Ah. bàbá mi. a lè mẹ́sìn rodò ni ẹnìkan ò lè fipá tẹnu ẹ̀ bomi ẹnu tẹ́ fi sọ fún wọn pé ẹ jòyè. ẹ ẹ tó tó wọ́n wí bẹ́ẹ̀ mọ́ dákẹ́ kúrò ń bẹ́ẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ ọmọdé ní í ṣe ọ́ ń ọmọ ni ọ kò lè yí ni ọ ni ọba wo aya mm. aya mi kò lè ṣe wu àná gbéra ńlẹ̀ níta lábọ̀n mọ́. ẹ bá sì ẹ bá sì rú ah, ah, ọ̀rọ̀ dáadáa ah. o. mo ti rú jù mo ti bá àwọn tó yẹ kí n bá sọ mo ti bá wọn sọ sórí tí ń bò wọn náà nínú téèyàn fi mọ ọjọba ni wọ́n ti wo nǹkan kan mọ́ ńlá. ayé ta kókó. sọgbọ́n sọ̀rọ̀ yẹrẹ ó ní tí ẹnì kan. a ṣe ni wọ́n ara wa torí bá sán bá ti. ẹ̀yin bàbá mi ẹ lọ fọkàn balẹ̀ kò ní pẹ́ tí ń fi mú aláṣẹ dáàfin. àwọn ah, amájẹ ò pé mọ́ ọ̀rọ̀ tó bá ti ń pẹ́ yìí máa ń gbọ́n ni ọmọ ajá lè kúkú èkejì rẹ ọwọ́ pé ọgbọ́n kankan lẹ́nu ọ̀làdùnjọ yìí hmm. ó ń kára kí bí ẹjẹ́ ilé kúkú ni o. ìyá yín lẹ wà ó ti yé mi ẹni mọ̀ nǹkan ra bàbá. ọ sọ wa káàkiri. ẹ máa sọ yín o bẹ́ẹ̀ ni mo sọ o torí wọ́n ní bí èèyàn méjì bá ń fabẹ́ ẹni abẹ́ bá gé lọ gbàyọ sábẹ́ nù ẹ dúró ifá yín ò tí ì wí kankan. ifá ti sọ̀rọ̀ ó sì fọ́ rí i adéwọ̀lù ti famúre ó sì lọ́ba wa tọ̀tọ̀. ẹ ẹ tí abẹ́ bá wa bá lọ báyìí kó lè ti fa bẹ́ẹ̀ lẹ̀ o kó tó gé lọ́wọ́ kù. Ah. ebo lẹ di fa ifá ìwo ló sọ bẹ́ẹ̀. ifá olókun ni a sọ̀rọ̀ dayọ̀. Atori ẹni tí ò sún àṣe. Baba. bàbá eh? oh. ah. ọ̀rọ̀ yóò mọ̀ tí ì yé mi. ẹ eh, bóyá tí ọba yé ọkọ lọ radìẹ tí ń yé kó lè yé ọ. bàbá hmm? kí n lọ rè ya adìẹ tí ń yé hmm. kéèmì ọlọrẹ radìẹ tí ń yé mọ hmm. ah, mọ yín dáadáa o ẹ má farawé bàbá eléyìí o bàbá èwo. ẹyin eh, bẹ́ẹ̀ ni alájẹgbọ́ mi ni wọ́n mọ̀ mọ̀ wọ́n dáadáa ah! ṣé mọ̀ yín ni. lẹ́nu rẹ bẹ́ẹ̀ ni sí mi. ẹ wo àbí ẹ ti fi ọlọ́kàn pé wọ́n lọ́ọ́ jọba èèwọ̀ ojú náà kan lè wùrọ̀ wùrùn. ẹnu ẹ̀ lájọ wà. tẹ ẹ bá dàn wọ ẹ dàn tán. sáwa ni fa lọ sọ̀rọ̀. èmi mọ sọ bẹ́ẹ̀. ẹ wo ilẹ̀ rẹ̀ tẹ ẹ bá dàn wọ ẹ mọ orí ẹ tí mo ṣe. tọ́tọ́ làwọn tó fún ọmọ èyí báyìí kọ́ ọ̀dà ẹ lọ. ẹ o ti yé mi. bàbá mo mọ̀ yín dáadáa alájẹfẹnu lọlẹ bíi adìẹ ní. èmi ni wọ́n kì í mi ní. mo lẹ́yìn lẹ́yìn o mo lẹ́yìn lẹ́yìn tó kọ̀ mo ti mọ̀ pé àtiwájú lé yín àtẹ̀kùlé kìkìdá àkókò lẹ kó bẹ́ẹ̀ èyí ni wọ́n fọ́ gbogbo kó lé yín dànù. yóò bá pọ̀ ní ọmọ ẹ̀. ẹ ní lẹ́nu rẹ mi mọ̀ sọ bẹ́ẹ̀. ẹnu ẹ̀ lájọ wa. ẹ wo. wo bàdàdà mi gbàgbà mọ́ dàmí kì í ṣe lójú eré kì í ṣe lójú ìjà ń wojú ẹ bá rí i ó rí i. ọ̀ǹtẹ́wọ́ ọ̀ǹtẹ́wọ́ ó ti da ẹgbẹ́ ìdírú kẹwàá wo ṣẹ́ tẹ́ ṣe ó ṣe ẹ mọ̀ mi. ẹ rí i ẹ rí tí ń ṣe fún yín. òkú ti bọ́ lọ àṣà wèrè. bàbá ti já tọrún àdọ̀pá o bí bàtà bá já. Ah, ìyá ni wúrà ẹ dákun. ìwọ ìwọ ìwọ dàbọ̀ ah, ẹ sàárì ìyẹn má fi náà mọ jó mi. kéèyàn má fi náà mọ jó ẹ. kábíyèsí wọn lé ẹ lọmọ tèmi lólùwọ. èmi kí mo wí bẹ́ẹ̀ o. Ifá ló wí bẹ́ẹ̀. abẹ́ ẹ̀ tí ẹ mọ gbọ́ kántankantan ni wọ́n sì mú ọmọdé gòkè lójú yín wọ́n pa ẹ́ sì mọ wòran. sọ̀gbọ́n tí mo wí ni àlẹ́ mi kọ́ mọ sọ mo ní Ifá ló sọ bẹ́ẹ̀ àti pàápàá ṣé ọmọ rẹ̀ ó pò wọn ọ̀gbọ́n pé kéèyàn ọmọ jáde ni kí lòun náà ń wá tí ò lè fìdí mọ́lé èwo ni ìrìn àlùsí lẹ́sẹ̀ ọba adéwọ̀lú lẹ́nu yín tó jẹ́ pé bàbá ọmọ yìí ló gbé yín dépò tẹ́ wà so kó jẹ́ pé ru ọmọ ẹni bẹ́ẹ̀ lẹ́ẹ̀ pé kí wọ́n lọ pa ṣé bí tá a bá torí igi gbòdì igi ọ̀hún a máa súná fún níyà ni lọ́ba tí ò tọ́ sí yín ẹ̀yin ẹ̀ka ẹ̀dá yìí aláìmoore ẹ̀yin èèyàn játijàti. káyì bẹ́ẹ̀nu rẹ dákẹ́ wọ́n bí wọ́n fi nù mí mọ̀mọ́ jẹ torí pé mo dákẹ́ wọn fọwọ́ lẹ́rọ̀ ń wò wí kankan àyésíọ́ ẹ̀wẹ̀ à ń bẹ̀rù alájá ajá rò pé òun là ń bẹ̀rù tí ò bá jẹ́ bó ṣe jẹ́ ni tí ò bá jẹ́ ti ọ̀rẹ́ mi ọ̀dẹ́gbòkè tí mo rò mọ́ ọ la èyí ni kò bọ́ ọmọ rẹ rìn èyí ni kí wọ́n pa ọ́ kí wọ́n pọ́ ọmọ mọ́. ó tiẹ̀ ti dá a báhùn ó dá a báhùn ẹni tí ó pa mí náà ni mò ń wá ẹ bí tí wọ́n jókòó sí náà ni ẹni tí ó pa mí kó wá pa mí báyìí ẹ kìlọ̀ fàlàǹgbà kó má ah. ṣe gorí èṣù. mo lè tẹni tí ó pa mí o. mo lè pa o. ilé. ọmọ rẹ ti fi ní ọmọ tó ti wájú ìtọ́jú ewúrẹ́ lọ́mọ rẹ̀ fi kú ìtọ́jú àgùntàn ni wọ́n ti fọmọ rẹ̀ jọ́ọ̀gùn ojú rẹ̀ ni wọ́n fọmọ rẹ̀ ọ̀là. Ah, sáré mi ẹ̀dọ́kùn nínú inú ẹ̀dọ́kùn ẹ̀dọ́kùn ọdún. Ẹ̀rù fún jìnnà kọ́ bá gbogbo aládùn. wọ́n kìlọ̀ fáláńgbá kó má ṣe é borí èṣù. gbogbo mo lè pa o ilé ayé ló mọ̀ ìgbé ìfẹnu kan yọ ó gbòde ọ̀run lọ. ayé ta kókó.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 àbí ààrẹ fẹ́ kú sọnù gbóni. bàbá ọ̀dà mo fẹ́ gbọ́ ọ̀dà ẹ fẹ́ sọ mi. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà mo gbọ́ kò burú mọ́ bínú. ẹ̀yìn páàgùn ogun ìyániwúrà ti gbé ńláya lọ o mm-hmm. ó ti gbé ńlọ lórí lọ èyí tó kan èmi lélẹ́yìn. ogun ìyániwúrà ti gbé balógun náà lọ èyí tó kẹ̀mí náà nù. Ah, ah. kí làwọn àwí kí ló ń wí. kángun kángun wọn ní aṣọ tó bá kángun ṣẹ́gun báyìí ńlá pé ń jẹ́pẹ́ akọ apalọ kángun sọ̀hún. ó dà mo ti gbọ́ mọ́ bínú ó ti dáa ọgbọ́ mo gbà ní ìsìn pé ọjọ́ kọ́ngùn sáwà méjèèjì nu kí làá ṣe dákun kí làá ṣe ràǹkalẹ̀ ràǹkalẹ̀. <laughs> kàbíyèsí ooo. kí là ń ṣe tẹ́ ẹ bèrè ní ìsìn tí mo bá gbọ́ yé dáadáa ẹ fẹ́ kí n wá lọ kọ ojú dá ogun. ìdílé lọ́la àbọ́mọkùnrin ọmọ líle náà ní kojú ogun. kò burú èmi ò délé mi ná yín wà béèrè lọ́wọ́ àwọn òòṣà mi táwọn òòṣà mi bá wá pé ogun tí mo fẹ́ lọ yìí o àwọn ọgbà ẹ̀kọ́ o ẹ̀kọ́ náà là á fún un tí wọ́n bá sì béèrè lọ́ọ̀ mi pé odidi ẹni láti inú àfin làwọn ń fẹ́ wọn náà láàfin. báàgùn ẹ ṣe ọ̀wẹ̀wẹ̀ ọ̀wù ẹ sọ mí sí òkú ayé mi ọ̀pá ńlọmọ bẹ́ẹ̀ ló lórí lọ ẹ̀tọ́ ní kíní kan kù láàfin ẹ̀fẹ́ kó bu ọ̀pá bàbá yín ni. kábíyèsí o mo wọlé forí adé o bàbá ogun eléyìí iṣẹ́ fi àjà àbí ká má jà. bókun bá gbọ̀ tún wá ò máa bógun jà bókun bá gbọ̀ sí wa ò máa bógun jà bọ́ọ̀bù mẹ́ta ayò máa kó ta ó. ta ló rán ọ sí mi àti ta ló bí ìmọ̀mọ̀ ìmọ̀mọ̀ balẹ̀ mi ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ìmọ̀mọ̀ ìmọ̀mọ̀. jẹ́wọ́ fún mi ta lọ lọ. ẹni kọ́kọ́rọ́ mi ẹ ṣàánú mi ọ yẹ ní ìmọ̀mọ̀ ìmọ̀mọ̀. ọmọ dáná ọfọwọ́ gbèdé tọmọdé ọmọ mọ ó ṣe èsì èsì ní ọ̀pá jẹ́wọ́ ta lọ bí ọ èèyàn kókó rọ mi o ẹni kókó rọ mi o mo lè mi èèyàn kókó yẹ màá bẹ yìí. ọ̀sán ti yá ọ̀rọ̀ ti dọ̀pá. kú torítorí kú tẹsẹ̀tẹsẹ̀ ti gbogbo ara. ọ̀rọ̀ gbé mi orí nǹkan ìwọ gbé mi orí nǹkan mọ́. ìpín ìwò gbé ṣubú. ibi àlòkùn rẹ̀ hmm, jẹ́ra sí. páàgùn kábíyèsí èmi mẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọmọ tó bọ́ sọnù lọ́wọ́ mi níta ìwé ìkọlà mọ̀ wí. Ah, ìwọ mi ìwọ tó jẹ́ pé ìwọ̀ngbẹ́ mi ò pẹ́ méjì lórílẹ̀ ayé yìí ìwọ̀ngbẹ́ tó jẹ́ pé bọ́lá tó fi fún mi gan bóyá mo lè pàdé ẹ̀ mọ́ táyé ò fi tán ńlọbìnrin kan tí ọmọ wàhálù kan tí a fi fún mi inú ìlú yìí lọ́wọ́ lọ́ọ́ rè fọ́dànù ìwọ̀ngbẹ̀mí tó jẹ́ pé tí èèyàn bá jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn báyìí ìwọ̀ngbẹ̀mí òwò yóò sì rí lọ́wọ́ abọ́ fọ́ n tó ṣe mí ọ̀pọ̀ gan o n ti ń ṣe mí wo bí páàgùn ó ti wá ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ní ìsìn wọ́n jẹ́ kó gun ìyá ní wúrà ọ̀gbìn ló lóye lọ porogodo èmi là á ṣe dákun gbà mí. bí wọn ti ẹ̀fẹ̀ gbá ìtẹ́lẹ̀ ọ̀rọ̀ gbàmígbàmí náà ló délẹ̀ kábíyèsí balógun tó jẹ́ gbọ́n mi ń bẹ lọ́dọ̀ ìyá ní wúrà ọ̀nà àbáyọ kan wà o àbí èyí tógun ìyá ni wúrà bá kó ni bó ní máa kó wọn lọ rí. tí máa kó wọn lọ tí máa kó wọn lọ kò sẹ́ni ọmọ. kábíyèsí ẹ̀ mọ́. kò sí ẹni ọmọ. kábíyèsí ẹ̀ mọ́ mẹ́bí wọ́n ní etí ọba ní etí ọba lóko èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ ó yẹ káyọ̀ mọ́. mo ní í ṣe mọ́ gbogbo ìlú àti ìletò tí ń bẹ lágbègbè pátá wọn ti fi mú fídọ̀ kò sẹ́ni ọmọ ibi tí ogun ìyá ni wúrà mọ́ kó gbogbo ilé ìrà tí mọ́ kó wọn wọ̀ kò sẹ́ni ọmọ. kábíyèsí ẹ ṣiṣẹ́ yín dáadáa ìmọ̀wọ́lẹ̀ forí adé o ẹ ṣiṣẹ́ yín ẹ jẹ́ kí iṣẹ́ tèmi ó wá rọrùn láti ṣe ṣé bọ́bọ ní òpè ibẹ̀ ni ọwọ́ lọ o kọ́ ọ lọ rìn kógun jà wọn ibi ìní ọwọ́ o kọ́ ọ lọ kógun mo lọ fẹ́ kẹ́mi ọwọ́ báyìí. wo bí ìrèké òní bùdó ibi gbogbo nílé ọdẹ bẹ́ẹ̀ bá wọnú ìlú bẹ́ẹ̀ bá bá ń bẹ́ẹ̀ wọgbó lọ. Ah, olúwa mi wọn ò lè wọgbó o wọgbó ìwọ fẹ́ wọn bọ fẹ́ wá sí ń bọ́. páàgùn ah. ah. hmm? páàgùn oh, páàgùn dákun wojú mi páàgùn ni ọ̀yàn àbí kanjú kò. dákun ọ̀rẹ́ mi dákun. mọ̀ bóyá ẹ lè fún mi láǹfààní àti rí ìyá ni wúrà bá sọ̀rọ̀ kí ni ẹ̀ṣẹ̀ tèmi tí mo fi wà níyì. <laughs> baba sẹ́yìn ọmọ pé bí ọ̀rọ̀ bá kan àgàdàǹgbà tán yóò tún wá kan jẹ́jẹ́ mi mojòkó ẹ̀yin àgbà òsì àgbà rádaràda tẹ̀ ń yọ́lẹ̀ dá yìí sẹ́yìn ọmọ wípé ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ irú wọn palẹ̀ lónìí ẹ wo ẹ tí ì rí nǹkan kan. irọ́ o èmi ọ̀dàlẹ̀ o ìṣẹ̀dá aládùúgbò gan mọ̀ pé tòun ni mò ń ṣe èmi ò sí ń bẹ́ẹ̀ o. Eh, eh. ṣé kìí ṣe pé balógun fẹ́ dọ́gbọ́n yọrọ ẹ̀ nú ọ̀rẹ́ yìí ọ̀tá rẹ̀ jẹ́ ni mo ti ń wo ẹnu ẹ bó ti ń rojọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ti rò pé n tọ́ sọ ni pé bí a ṣe yọ gbogbo wa kó ìwọ fẹ́ dára ẹ yọ ní ọ̀nà tí gbogbo wa jọ dá àjọ dá ni àwa fẹ́ yọ rẹ̀ ọ̀sáyé o. pẹ́rẹ́ mo lérò pé etí ó dùn yín ẹgbọ́n táwọn yòókù yín sọ <laughs> tí yín túmọ̀ sí pé ọ̀dàlẹ̀jọ gbogbo yín papọ̀ mo fi dá yín lójú pé ńgbà tí ó bá ìdòrò ọ̀la orí yín sọnù lọ́rùn yín tọ́ba wá sọnù tán wọ́n kó gbogbo ẹ̀ wọ́n fi pàrokò fún ọba yín tó sá lọ lóòrọ̀ ọ̀la. ẹlẹ́sẹ̀ wa tó máa ṣe tó bẹ̀ tó di pé pípẹ́ ìrọ̀wọ́ kan. ọmọ mi ò. ó tó kẹ́ ẹ sinmi wóró wò tó ẹ jẹ́ ìyá mi ó rọrùn sùn ní ilé o. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo tí ẹ̀mí mi bá lọ bọ́ sójú ọ̀run ìṣẹ̀dá mi ò ní foríjì yín o. balógun orí ẹ̀ ló tún wà ní òsì fi ṣẹ̀dá rẹ̀ lé ojú ojú kò jẹjẹ bí ọ wa mọ́ dà láàmú. ó tó tọrọ ṣẹ̀dá ní ìtàwọn. ẹ jù ẹ bí n tọrọ rẹ bá kànú máa pè ṣẹ̀dá o. kí wàá ní tó ló fẹ́ fi gbogbo ọtọ lọ rè kó ìṣe. mo fẹ́ pa wọ́n ni ah. kí n bẹ́ orí ìyàwó adéwọ̀lú báyìí kí wọ́n gbé lọ́ba aláàfin. ọba hmm. mọ̀ sí bẹ́ẹ̀ wọ́n ní àforóyaró kì í jẹ́ kí oró tán bẹ́ẹ̀ àfikàsàkà ò lè jẹ́ kíkà ò dúró gbèrè ẹ̀san wà tó wù fìjà fọlùdùmarèjà fọmọ àwòrán rà. ń wọ gbá o ah. ojú fún ojú ni ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ adìẹ adéwọ̀lú ti dàbí lógun ó sì ní lọ́dọ́dún fọ́ lẹ́yìn. ìwọ̀nba là á gbẹ́ kótó ọ̀tá ó ṣe é ṣe kọ́ rẹ̀ ní okó bẹ̀ àmọ́ kò burú bọ́ ọba ní bó ṣe fẹ́ sínú lọ́ọ̀rí síbẹ̀ àmọ́ n tó dá mi lójú ni wípé ká fìjà fọlọ́dúnmarè jà ó pinnu ká ṣèdájọ́ lọ́wọ́ ara ẹni lọ bá ní tó fẹ́ sí kò burú. mm lórí kórí ẹ̀ rè ọwọ́ bá ọ lónìí òní ló ń jẹlẹ̀ ìyálà jáde ó jẹlẹ̀ lónìí. àwọn òwe lè yí ah. ayé ọ. tani ọ wò ní kò ní o ti dá ìwọ ni o. tani yìí kí lè lè kí lè àwọn gbogbo yín ṣe á dàbí nǹkan ọbẹ̀ láyé. ọ̀daràn ah. kó ló gbọ́ lẹ́nu ẹ̀. ìwọ orí yọ o orí yọ ìwọ orí yọ o nígbà tí wọn wà ká mọ́bùbà rẹ̀ ọgọ́ ọba fẹ́ jẹ̀wẹ̀ lára rẹ̀. yóò ní wá yìí mo wá mọ̀ pọ̀ mo wá ṣe náà nítorí dídá bá jó ló kó màjàlá rẹ̀ ṣòfò fún lé. <laughs> o oh! ti dáwọ́ ọgbà dára àsùkọ o ti dáwọ́ ọgbà pé o ti dára àsùn rẹ̀ o ti gún mú gàgà lóró gàgà lóró o ti dára wọ lónìí. bẹ́ẹ̀ onílà mú wọn. èmi ń lọ wá èmi ò ọkọ̀tọ̀ ni ní gbogbo ọjọ́ tí kò gbọ́dọ̀ fojú kọ́ọ̀lù jìnnìjìnnì ní sáré. pàmò ti ní ní ọ̀rọ̀ pàmò ti ní ọ̀rọ̀ pàmò owó orílẹ̀-èdè kọ́kọ́lẹ̀ rẹ èmi. wọ́n lọ́pàá bàbá ń bẹ̀. ikú dúdú wọn akọ̀sù dúdú ikú pupa ní kọ̀sù pupa ètí ọ̀bá ní kù akùnlẹ̀ páàrú dòdòdò adifọ́mù itú ti sọ̀pọ̀ ewúrẹ́ abùfọ́ àgbògìrìsà ti sọ̀pọ̀ àgùtàn adíyẹ fún òkùnkùn gàràjà tí ń sọkọ àgbébọ̀ ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọjọ́ lọ́wọ́ tọ̀ múlẹ̀ ọjọ́ náà lójú tó bá kẹlẹ̀ ọjọ́ náà ní kẹlẹ̀ tọ́. mo sí ọ̀nà ọkọjá rẹ̀ ìwọ kọjá ibi tí wọ́n yẹn wọn náà náà bẹ wọn gbàbẹ orí ah, rẹ burú ni e. ẹ mẹ́ni ẹ kò ẹgbẹ́ ẹ mẹ́ni ẹ kò ẹgbẹ́ o ikú pa ẹ rí kórì tí yíyí ọ̀dà ẹ wá ń tẹ̀lé yìí obìnrin kiri ẹ wá ń ṣe bí ìdàdàngọ́ ni olúwa mi ẹ dákun ẹkún ní ìtẹ́jú méjì kí n fi yẹn dúkìá ní burúkú sánú ọjọ́ níwọ̀ ìtẹ́kùnlẹ̀ kẹrẹ ń dá ìgbàkúgbà lẹ tún gbà ọjọ́ tó kí bọ́ wọ̀lú ọjọ́ náà yìí nínú rẹ̀ bọ̀lẹ̀ pátápátá lẹ́kùn dá sọ̀rọ̀ ní àmọ̀tẹ́wọ̀n ti sábà òdì ìgbín láìsẹ̀ láìrò láìfọ̀gbọ̀ orúkú fọ́kọ táwọn káwọn bá ní ni ó lórí ẹmú tèmi rò olùgbàyà olórí ibú ni ọ ni olórí ibú kìdíjọ mọ ọlọrin eléyìí ó yìnbọn àbíkó yìnbọn àìmọbọn ọlọrin náà tó bá ìlà tẹni bàbá kátà yé sí òjò lórí lẹ́múgi òjò làṣọ ọ̀tẹ̀ múlẹ̀ ẹwọ adúgbò adúgbò ìfọ̀sọ̀rọ̀ lọ́wọ́ kéwò ìyá wọn ìyàwó dàgbà gan ní ìrẹ̀lú òkè mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́. ọlá ayé gbọ́ o ayé gbọ́ lórí ẹ̀mú tèmi bá lónìí ó rí rò lórí ẹ̀mú tèmi rò olùgbàyà lónìí gbàyà lọ́wọ́ tó ṣètò àjẹ́rẹ́dẹ́ ilẹ̀ gbogbo ara là fífi gbà lóòrìṣà èmi ní páàgùn mo lọ́ọ̀gùn ògòjẹ́ gbẹ́dùn ara mi ó kú ògò kí mi nà arákùnrin arábìnrin ta ni ọ rí èmi ni yáni wúrà ọ gbúdọ̀ mi ni. yáni wúrà bẹ́ẹ̀ ni. tó ògùn mi ọba sọ fún mi èmi ẹ̀ mọ̀ yẹn rí ọ̀jẹ̀ nǹkan ni tó bá jẹ́ nǹkan ògùn mi ló ti sọ fún mi ló yáni wúrà mo gbọ́ tàn rẹ lẹ́nu àwọn aráàlú wọ́n ní wọ́n pọ̀ ọlọ́mọ yóò wá dáa kọ́ padà lé rẹ o torí tó ọ̀bá padà wọ́n pa ìwọ náà o torí sojú ewúrẹ́ náà ṣe fọmọ tiẹ̀ rúbọ sojú àgùntàn ní ẹsẹ fọmọ tiẹ jóògùn ìlà ìlà ìlà ìlà kẹkẹ atari ìlà bá gbèdè ìlà bá. tàdédé. ẹ ní ọdún santina ọkọ tágìrì jọjọ ọjọ́ tí kò gbọ́ bọ́mọ dúkọ́ lù jìnnìjìnnì amúṣàwọrọ jìnnìjìnnì mi ò ti mọ jìnnìjìnnì mi ò lè mú mi ọ̀rọ̀jú mi ni èmi nìyíjú olùkọ́sọ rẹ̀ kú jayé alábàndí ọkọ̀ ya òṣàdúdú tí mo lóye lọ́rùn ìrọ̀lọ́jú o iná lẹ́nu iná náà ní ẹni ọba àkóso ẹni ọgàn jìnnìjìnnì mi yọ pa iná náà pa àti ọfọlùkọsọ àrẹkúnjẹ yọ ọmọ ọgọjà tíṣà kó bá kúrẹ́ wa lọ ṣeun tíṣà kó bá pààyàn wa lọ ṣeun tipátipá o làfi fẹ́rẹ̀ ṣègò lónìí ni wọ́n mú wọn dé bàbá wa. ìwọ náà pa sojú ewúrẹ́ lọ́sẹ̀ fọmọ tí ẹ̀rú lọ́wọ́ pa sojú àgùntàn lọ́sẹ̀ fi tiẹ̀ jọ́ọ̀gù ilẹ̀ ìwọ náà pa. ikú ni oṣó ni àti ẹ̀yìn lẹ́gùn fi sàn. wojú mi wò dáadáa tajúmọ́ mi kọ́ wò mí rè ọ̀sán apá gangan lélẹ́ òkúrú bí ajá ìsìnkúsì la sí ìwọ̀fà ìwọ̀fà ní dàgbà kọ́mọ̀sọ olúwa mọ́ ẹrú mi ló ṣe ìwọ̀fà mi ló ṣe ọlákáyé làápẹ́fà. bọ́dẹ̀ àwọn àtẹ́yìn ní tirẹ̀ ọgbọ́n tó gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ní gbélé tọ́jà láwalẹ̀ ara ẹ̀ ní fíbò gbogbo ara ẹ̀ ní bàjẹ́ tọmọdé bá sùn ọwọ́ rẹ̀ abọ́ pọ́tà bá sùn tọwọ́ rẹ̀ abọ́. Ah! ìwọ bẹ̀mí o. ọwọ́ bá olóni ọwọ́ bá olóni ọwọ́ bá olóni àsọ̀jù ah! báyìí lọ àsọ̀jù ah! báyìí lọ mo fi inú wẹ́nu mọ̀ jẹ́wọ́ o ilé akíyè dé o iye mi kàṣà ìdé ìlú àlùgbà ìdá iye mi kàṣà ìparadà ọba àṣà. ọba ọ̀dà ah! olóòwò ah! ah! bẹ́ẹ̀ni. kábíyèsí kábíyèsí o kábíyèsí o. páàgùn. Hmm. ìgbésẹ̀ ló ń yọ ọba adéwọ̀lú so o sì rántí ojú yìí dáadáa. káṣẹ́ ni ìyá ni wúrà. ìwọ nìyá ní wúrà tí wọ́n ń wí ah, bíburẹ́ ó yé mi mo mo mo mo ṣèrántí ojú ìdáadáa bíburẹ́ dákun bíburẹ́. abọ́ọ̀lù. ẹ̀yìn tá a bá níbi ejò ṣe dùn tó láì dáná sun àásùn níbọn. abọ́ọ̀lù níwọ̀n ní ṣèdájọ́ fún ọ lọ́wọ́ ara mi mo fọ́ lọ́wọ́ alálẹ̀ lẹ́yìn lọ́wọ́ kí wọ́n ṣèdájọ́ fún ọ àmọ́ mo fún ọ lọ́jọ́ méje o kó o fi rẹ̀ sí báwò torí ẹni tó lọ́dẹ́ bọ̀ àgbàdẹ́ ẹni tó lápẹ̀lẹ́ bọ̀ àjọkọ lórí àpèrè. ọ̀tún àbà lè ya. ọ̀yá kùsọ́pù kùsọ́pù kùsọ́pù. èmi ẹ̀ sọmọ ìlú yìí o èmi ẹ̀ sọmọ ìlú yìí o èmi ẹ̀ sọmọ ìlú yìí o. ọwọ́ sọmọ ìlú ikọ̀ ìsọ́. lémi o àrékọjá ti bálẹ̀ tó sùn ìgbàgbé ti bá gbogbo tó ti lọ ẹ o ṣáàjẹ ń dúró sáàyè mi kí n máa wà bí mo ṣe wà yìí ọtẹ lọ́rùn bẹ́ẹ̀ ni torí bọkọ ọ̀rẹ́ náà bá lọ rí báwọn pàdé àpò dìtẹ̀ ìwọ náà ní wà rògbò tó wà lónìí jẹ́ ń dúró mi jẹ́ ń dúró mi. ọládòdò ẹni òye yẹ yàtọ̀ sẹ́ni ó bẹ̀bẹ̀ jòyè ìgbé ọládòdò yìí la fẹ́ láràá ló wọ́n ní ìwọ́n tó tí ì ṣòṣà tó ń ṣòṣà ìwọ́ tó tí ì dépò ọlá tó kó tẹrú tọmọ mọ́ra dákun ìjọba. ọba èmi ọlọ́ba kankan jẹ láwọn jẹgúdújẹrá àwọn èèyàn tí wọ́n ti fi ìwà àbèntì bàlújẹ́ ni wọ́n wá pé kémi ọ wá lọ rè jọba ẹ kí wọ́n pa àwọn àgbààgbà tí wọ́n jẹ̀ṣẹ̀ bí ọ̀tẹ̀ wọn pera wọn jọ bẹ́ẹ̀ ni ojú fẹ́ ni òpógún àṣẹ̀nìgbìyàn ọ̀pọ̀gbọ̀n àwọn sàṣèyàn ní fẹ́ni lẹ́yìn bá àbá sílé o tẹrú tọmọ ní máa fẹ́ni lójú ẹni gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọba èmi ò ní. ọba bí ọba sí nǹkan mìíràn tá a fẹ́ sọ mọ́ bóyá kí ni ọlọ́rẹ̀ sùn òjò ni ọjà tá à ń sọ mọ́ ọgbọ́n mo ní ìgbà tó bú owó mi nínú ohun tí mo. mo ní kó máa máa bá mi sọ kó máa ṣèkà báyìí belebele wájú mi. màá ṣèkà bẹ́ẹ̀ sí ẹ torí mo ti kìlọ̀ fẹ́ pé kó má mọ owó mi mọ́. èso wa rówó lọ́wọ́ mi ní báyìí. ìwọ ló mọ owó mi. ẹni ọ̀run rí mi rí arábìnrin kan ọmọ mi rí ìyàwó àkókò mi olúwa ń lo arábìnrin fún yín lọ́wọ́lọ́wọ́. kí ló ṣe máa rí gan-an mi lè fojú sọ fún yín mi lè gbé sọ fún yín ẹ̀ẹ́dẹ̀tún ẹ wo wọ́n ti fọ́ gíláàsì mọ́tò mi mẹ́ta nu mọ́tò mi o aláwọ̀ náà àpárẹ̀ mi ti jábọ́ bá. ẹnì sọ ẹnì sọ. ẹ wo welcome to our body school. for the I love your brother so much. Bọ̀dá mi ló fi ń wé sweet ẹ̀ ẹ̀ wọ́n máa jẹ́ kó chewing gum ẹ̀ máa pe Davido lọ́wọ́ kan ló máa gbé bóòlù tí máa pe Starboy tí máa miss call mi ó máa pè mí padà within five minutes tí máa kọ́ aláàmì débòye wà ẹ́ tí máa rí kọ́ọ̀ mi lẹ́ẹ̀kan ó máa pè mí lẹ́ẹ̀mejì padà. jágàgbó ló bi ẹ̀jẹ̀ ni. You're indirectly calling me a prostitute tó bá bí ìyá ẹ̀ lé bàbá ẹ̀ kó tún la ẹnu bẹ̀ máa bá orí ẹ jẹ́ fún ẹ kí ni gbogbo eléyìí báyìí kí ni mo fà sọ́rùn ara mi. báwo ló dé bí báwo ló dé bí tó bẹ́ẹ̀ àwọn àti wà ń bí àwọn ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ ọmọ bàtà bíbí afárábalẹ̀. mo dé o. kó lọ rè rẹ kú àwọn àgbààgbà àmùlẹ̀ wọn á bá wí ní kọ̀rọ̀. wọn ò tí ì bí pọ̀ rí máa pọ̀ pọ̀ bàbá ńlá kú bàbá ẹnìkan dákọ́ nípò òtọ̀ yín mọ́. àárọ̀ òní sọ́lọ́run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 Premium TV. mo ti fi kọ́lé sí Ìbàdàn. ó kọ́lé. kí ló dé ẹ̀ fún mi lówó ni. ó rà kó ọmọ mi ládùúgbò yìí. dídà èmi gangan ni wọ́n ń pè lólówó làgbà. olówó làgbà ní kọ́kọ́ olórí burúkú ọmọ kékeré ni. ṣáṣàbí lòun mọ ọkọ bọ̀ wálé ni. ṣé ṣe ìbá mi sọ ṣé bèbí ní sọ mi tí ó lọ fún un. ẹ ṣe bá mi wá ọmọ mi síta àìjẹ́ bẹ́ẹ̀ inú ilé yóò ní tòrò ìbò níyàwó mi wà gangan. tíwájú ò bá ṣe yọ eyín má ṣe padà sí. báwo wà lè fi ṣe gangan gangan. ta ni ó ṣe lẹ́yìn àwọn ọmọ ọ̀gá. tí wò tún mọ ibi táṣà bí wà. dádì mi ò mọ ibi táṣà bí wà. gbóná ọ̀rọ̀ tó ń sọ yìí ó dán ọ lójú. Ah, ah. mo ló dá mi lójú pé mo mọ̀ ń pa ẹ̀. Ah ẹ pẹpẹ súpù egbére. egbére egbére tí wọ́n ní wọ́n gbẹ́ ní ẹ̀ta rẹ ní ẹgbẹ́dẹ ní. ara kan ó sì pẹpẹ súpù ẹ̀mẹ́ ní tẹ́ jẹ́ gbọ́mọ Coming soon on Okiki Premium TV. bẹ́ẹ̀rin bá fẹ́ wọ́dọ̀ akébí ìrorò bẹ́ẹ̀ fọ́n bá fẹ́ wọ́dọ̀ arìnbí tìmọ̀. Àjàlá Mọ̀pín ló fi wò pé wọlé ayé báyé bá ṣe fẹ́ rí ọ̀dọ̀ wá Olúwo ọ̀run o. Òròmọdìyẹ ló pàṣálẹ́jọ́ nínú igbó ṣùgbọ́n kò mọ̀ wípé ọ̀nà ọ̀run ni. ọmọdé ń fi iná ṣeré ọmọdé ń fẹ̀yìn tọmọdé ò mọ̀ wípé kì í ṣọ̀rẹ́ ni ìwògbè tó wáyé wọ̀run lẹ́nìkan yín mú sí Àjàlá mọ̀ pín ló ní ìwògbè ayé ìwògbè ìwògbè ìwògbè tó ròde pẹ̀lú ilé. pẹ̀lú ọ̀run. kànràjàgbọ́n ní sáwo inú igbó ìtàkùn gbọ̀rọ̀ láwo inú ọ̀dàn. àṣà àwùjọ ìyẹn láwo ilé ayé àṣà àgbèdè ní sáwo òde ọ̀run bógun bá dé bòde ó yẹ kó dúró bíná bá wọnú omi á sinmi ariwo ọmọ jẹ́ kó má ṣe bà ìlú jẹ́ àyànkúnlé kó má ru ẹ̀kú eégún ìwògbé ìwògbé ìwògbé tó ròde pẹ̀lú ilé ìwògbé. aláyé pẹ̀lú ọ̀rọ̀.